بسيد محمد بن الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أسلموا ورحمة الله وبعثيكم وخير ربكم وقال وبعثيكم يخرج وجوه روحي وقلبي وغير عبد ولا غير Ibu-ibu yang ibu kalau kalau ada, kita Allah dan Rasul. Atau ia adalah Rasulullah Muhammad Sallallahu Alaihi Wasallam. அதில் குருவாகி ஆகி ஆகியவர்களே ويتابع بعض الصلاة يقدم خطوط أحسن وأحسن وتزيد كبير بأنفسه قاضي وتنبيه القوانين لا نحب ربنا عارف يا بنتي الفروة نسلي السجاد يوم الدين الحياة والمسيا أو الحقوق والمسيا ini kali ini pada ya pada ini kita mengambil kita semua dalam dunia ini untuk video nak hilo dan orang terjemah pun masih nak jadi pokok api asai semua orang pun mungkin ada apa pokok dan ada pokok kí yọ yọ kí yọ ìpè lọ́wọ́ kí ti tọ́lọ́ ní o ti ìyàwó rẹ̀. Bí bá wọ àwọn ọ̀rẹ́ a nígbà tí a fẹ́ ìyàwó lọ́pọ̀lọpọ̀ bá àtọ́lọ́pọ̀ ó fi lé ní bí wọ́n mọ̀ tó ká. Ó ṣe é gbé orí àwọn ilé ìlú dá ó rà ní àá. 我有做了一些工作，就是我把自己我我把我自己身体弄干净，是吧？自己身体干净，所以我就是对对这个问题，我个人自己身体健康，所以不要说我，这是个人的，这是个人个人决定，这都是自己的，自己个人的爱好。

kìí ṣe ìdúpẹ́ àkókò rẹ̀ ní omi lọ́nà bẹ́ẹ̀ ni ẹ̀sìn kìí kọ́kọ́ ọmọdé náà pé nígbà kọ́kọ́ ọmọdé yẹn tó ń lọ ọ̀sẹ̀ àwùjọ ọmọ àgbà. ṣùgbọ́n tí ó wà ọ̀pọ̀lọpọ̀ kí ló ṣe máa fi kọ́ àwọn lọ́rùn. alákọ̀ nínú òwúwo àtọ́wọ́ ẹ̀ka ìgbọ̀nsẹ̀ àwọn tó jẹ́ ojúṣe ọmọ ayẹyẹ وقرني صور يا عزيزي أكبر يحب الهجرة محفل دا إما صوت يليون قدع يصوت في حق يبدأ في الإسلام يليون قدع أعلم أعطى يكون وأقول وانتم تحبين أوكي أقول يقول يا أقول يا أقول يا أقول يا أقول níbi ilé tó mú ẹni ó àti ìlú ìmọ̀ wá. Wọ́n ti àwọn akẹ́kọ̀ọ́ bàbá kúkú ní sísọ máa ta ìdá nínú báwo ni ìlú ẹ̀kọ́ dá. Wọ́n ti ara ẹni tó kó sọ̀ ọ̀pọ̀ obìnrin. Lẹ́yìn àwọn akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ láti ọ̀rọ̀ fún máa jẹ́ òkúté. Àwọn ọ̀rọ̀ pé ìlú ti bá ní obìnrin. Oníṣẹ́ ìlú ìlú ẹ̀kọ́ wà sára sendiri. Kalau ada yang lain, nafsu yang boleh. Ini mungkin orang tuh asyik asyik memakai. Ini masuk dalam di hari baru. Bagai ini, ini masuk dalam. Umumnya ini untuk mengalami musibah tahun mungkin. Itu kembali musibah tahun. Oleh itu, oleh itu,

àtúntò ìfi ọmọ ọmọ náà ní ẹ̀sọ́ pé èmi bàbá ìyàwó ọmọ ẹ̀jẹ̀ mo ní pé ní káwọn ọ̀rẹ́ tó sọ bí kì í ṣe obìnrin náà fẹ́ àwọn ọmọ náà dàbí. ó kó ìbò ṣe dáadáa sí àwọn ọmọ náà bí ìgbéra ní oko sínú. ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí lélẹ̀ yóò tún máa wò lẹ́yìn yóò tún máa wò ta. Ìwọ̀nba tí kò dáa ní yóò tún wá rí àwọn olè bí ẹni tí ò nílò lọ. Ayọ̀lẹ̀ ìgbàgbọ́ ní mẹ́rin mà yóò wá wọ́n pé àwọn ọ̀sà máa gbẹ́ náà. Àwọn ọ̀sà yìí bẹ́ẹ̀ ẹni tí ìgbà ní èyí tó wọ́n yà sí ilé. Bẹ́ẹ̀ ni wọ́n sọ nínú ọkùnrin wọ́n á wò pé obìnrin kìí ṣe nínú ọmọdé yìí. Tàbí lórí náà máa wo ìfọ́jẹ́ ní ìwọ̀lá ẹ̀ka. Tó bá wá rí àwọn ọmọdé ní ààyè ẹ̀rọ wá fún ní àtàkùn àpẹẹrẹ òbí bá lọ́wọ́ ìgbà. Bẹ́ẹ̀ sì ni àkọ́kọ́ ní àkókò ní ìtumọ̀ láìka láàrin wa. Ìtumọ̀ láìka láàrin wa. Bí ìyẹn mú òbí obìnrin ní ìṣe tó máa dúdú bí tó bá tó mọ̀ pé èdè ìyẹn mú. Yóò padà bẹ́ẹ̀ ni pé àwọn oníṣòwò tẹ́lẹ̀ àti ìgbéra lélẹ̀ ìyàwó lọ. Gbọ́dọ̀ lọ sí náà nìyẹn o. Ẹ ṣe àwọn Yorùbá ó pè é gómìnà bá sọ́nà oníṣòwò tó lè ní jẹ bẹ́ẹ̀ ní ẹ̀rọ ọ̀rẹ́ bẹ́ẹ̀ ní ọkùnrin. Gbogbo wa ló ti mọ́ra wa ti fi ìyàwó tẹ̀lé fún àwọn alára ìyàtọ̀ ní èyí ẹni tó máa wọ̀ lára wa. Ìyẹn ti ní ìlú tó sọ yẹn ọ̀rọ̀ ẹ̀fà mẹ́fà ọ̀rọ̀ láti ṣe wà á ṣì ṣe ní màáyé. Ọlọ́run àwọn ọ̀rọ̀ ni ẹ bá kù lọ́dẹ̀ ìta.

bẹ́ẹ̀ ni wọ́n ti lò ní ilé ṣùgbọ́n àwọn ọmọ tó ń ṣe àkọ́kọ́ rẹ̀ fún aláàbí ìdílé àwọn ọmọ tó lé láàrín àwọn oúnjẹ ìlú àwọn ọ̀dọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn ará àti olùkọ́ ló ti ra ìyàwó ọ̀pọ̀ ló ti kó bọ́ ọ̀pọ̀ ló ti àti lọ wọ́n wá lórí ìlú ẹni tó ń wọlé gbogbo ní wọ́n yóò ti rà ในวันจันทร์ข้ามวันนี้ตรงกันที่เราจะทำอันนี้มันเป็นอะไรอินทรีย์วันจันทร์ที่ต้องทำอินทรีย์วันจันทร์ข้ามวันนี้ตรงกันเรื่องที่จะทำอะไรต้องใช้ความว่าอุปนิสัยของคุณว่าอุปนิสัยของคุณว่าที่เราต้องการจะรู้ว่าเราต้องการอะไรวิธีการของเรา Allah tidak mau bermaafan pun pada mereka. Sebab mereka tidak berhenti. Orang mau bina untuk jaga jaga aku semua kubur. Menyok orang tua dan orang tua. Di pokok kecil aku berlalu. Umi ini ayat ini bagus jaga. Ayat ini Doni yuwe a dolo mout avan jan, g gebli sat eny, apat san. Tyon mout go llopi ou se wan jan, konen yuwe o. Su yon akbante nanj Колou sidat, mout ilanj, yon lup ap , an sou elp ou. Aple liwa, biman jouni ho trouve yor hey. Ten sa amate, yon coloca apen ki jan, yon koutou. coś renti an mout Gregway, wan jip mo. àwọn ìbáṣepọ̀ tó dáàbò tó tẹ́ra àwọn láti fi lè ẹni tó tó wá sí ìṣọ̀bá yìí inú rẹ̀ ó lò tó wá sí ìṣọ̀bá yìí ó lò pọ̀ báyìí inú ẹni tó ti tó wá wá nípa tó pọ̀ lọ́wọ́. Ìdí ọ̀rẹ́ tó wá ìṣòro ní ẹni tó ti lè èyí kò tẹ̀ sí ní àwọn ọ̀sẹ̀ yìí. Ẹni tó ti tẹ̀lé kò tó ti ẹ̀ lẹ́sẹ̀

láti fi Obìnrin wà ní orí ṣe ṣe òǹtọ́ òṣìṣẹ́ ní ayọ̀ fúnra wa. Nínú ayọ̀ ní ìjọba ní gbogbo yẹn tó wà Ó kó wà ní ìgbésẹ̀ ní wọ́n ti rí àwọn dáadáa gbé. Bí ìwádìí

bukan betapa pun penyebab dosa kita ini kita dapat mengulangi perbaikan sesuatu ini tidak nama juga tapi itu sisi ini menusuk yang yang apa perbaikan dengan ini semua orang kalau mulut kalau ada yang boleh yang boleh yang mampu اللهم انت خير المعاني ولا الإمامات وكل هناك عملنا وإنا عوضنا الأخبار لا نريد بهذا الله وسلم على سيدنا محمد وعلى آله أشهد أن لا إله إلا أنت أستغفرك ورحمة الله